ṣe tó bẹ̀rẹ̀ sí ní pariwo kí mo bá yẹ gbọ́ kí ló ṣe tẹ́nìkan ṣe rí sọ fún mi àǹfààní kí ló wà nípò oníyàwó tó bẹ́tà jù ẹ lọ tó lè link ẹ ọ tó lè ṣe sọ fún mi. ó oníṣìjú ni tó bá yẹ kó oníṣìjú ni àwọn ọkùnrin ẹgbẹ́ ẹ wọ́n máa ti ń kórè as early as four a.m. wọ́n máa amọ̀dé padà ní twelve a.m. wọ́n ń wá jẹ fúnyàwó wọn ó oníṣìjú ni. there's something wrong with your head and I don't, I don't have your time. What did you just say? I think there's something wrong with. Who is talking? Ah! Otundoji! Yes, Master Elesi! Master Elesi! yọ̀yà lọ mi lọ nígbà mi ó yẹ mọ̀ mi o má lọ dúró gbà mí gbà ẹ̀ sí mi kí gbogbo ayé mọ̀ sí àwọn my sons with you ó yẹ gbà mí gbà mí kọ́tà lè bẹ́ẹ̀ máa ṣe nìyẹn àwọn ọ̀dẹ́kun lẹ́gbẹ̀ẹ́ àwọn ọ̀dẹ́kun ó yẹ lọ mi bẹ́ẹ̀ni ṣubú bẹ́ẹ̀ni ṣubú sọ̀rọ̀ lọ wọ́ sọ̀rọ̀ wọ́n ti kọ̀kẹ́ pẹ̀lú ẹ̀ ẹlẹ́ni àníjọ́ lọ́bíṣẹ́ wọ́n á kọ́ ìtura àníjọ́ lọ́bíṣẹ́ ó ti fọ́ ọkọ mi ó ti dì mí mú ṣé orí ti kọ́ mi orí ti kọ́ mi yẹ́ẹ̀ yẹ́ẹ̀ wọ́n kẹ́nu ṣe méṣe dúró sí pàdé ẹ̀dínwó ní kọ́mọ̀sì. òun ló wá ṣe mú ẹ tí wàá tiẹ̀ fi jọ ń lọ́ṣọ mọ́ra yín lọ́rùn. òun ló lọ́ṣọ mọ́ mi lọ́rùn èmi ò lọ́ṣọ mọ́ lọ́rùn mi ò ná mi fọ́ ó kàn bí mi nù ni ó ń upset mi gidi gan. ṣé bọ́kùnrin ni wọ́. kí ló dé tẹ̀yìn máa ń sọ̀rọ̀ báyìí náà kí ló dé tẹ̀yìn sọ̀rọ̀ báyìí ẹ́ ariwo gángan nìkan lè máa ń gbọ́ ẹni tó yín gángan lè kọ́nà tó ń fún ẹ nírì náà. Ah. wa ọ̀rẹ́ wa fi gángan lẹ̀ ọkùnrin nìwọ ah, ah, i mean ìyàwó ẹ tó jẹ́ kan nú àwọn board of directors ibi tó ti ń ṣiṣẹ́ ṣé àpá àtòjú wíwú ló fẹ́ kó gbé lọ síbi iṣẹ́ ni. ìwọ tó bá gbé lọ síbi iṣẹ́ òun ló fọwọ́ rẹ̀ fà á i'm telling you èmi tẹ̀ ti fẹ́ dẹrù ẹ̀ síta mo fẹ́ mo fẹ́ lè dànù ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi. are you serious. yes. ìyàwó tó fẹ́ níṣu lọ́kà ó fẹ́ dẹrù ẹ̀ síta nǹkan ti jọ pátápátá gbá rẹ̀ very uncivilized ọwọ́ ta ló ti bá rẹ̀ bàbá ẹ̀ mi ò lè kọ ọjọ́ náà sílẹ̀ lórí àlàyé tó ṣí ọwọ́ ẹ̀ tó ṣe lè mí rí àbùpá ọlọkùnrin ṣe máa lu ìyàwó ẹ̀ tó máa sọ di punching bag tó máa sọ di bàrà nígbà tí ò ṣọmọdún ọmọ ọ̀dọ̀ gan-an ṣó yẹ kí àwọn máa lu ọmọ ọ̀dọ̀ nílùkulù ká ṣẹ̀ṣẹ̀ tún wá sọ wípé egungun ìhà ènìyàn egungun ìhà ẹ̀. mo gbọ́ nǹkan tẹ sọ mo fẹ́ kí àwọn pé ẹ̀kọ́ ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ń sọ bẹ́ẹ̀ ni because wọn ọ upset mi now èèyàn lèmi náà tó bá sún mi tó bá sún mi tó bá sún mi kàn gidi máa jíjú padà sí ni now ẹran tí òwe ìjàpá tó sọ pé ìyàwó òun ló burú jù nítorí pé kò ní tìjú. yóò gbẹ́ni ẹ̀sán jáde owó ìjàpá kọ owó ìgbín ni tàbí kó pa ti owó ọ̀kẹ́rẹ́ fún mi ìwọ tó mọ nǹkan tó ń ṣe ẹ yìí ẹ ọmọ nǹkan tó ń ṣe ẹ ní bóde mọ nǹkan tó ń ṣe ni kí ni problem ẹ gan-an ó ní ọmọ òbí mọ kò lóyún ṣé wọn kankan fi lọ́rùn balẹ̀ ni akọni sọfọmọ lọ́wọ́ lọ́rùn balẹ̀ ni ìgbà tí wọn ò bá dùn tọpẹ ò balẹ̀ jọ sọ fún mi báwo lóyún ṣe fẹ́ dúró lára ẹ̀ o gbọ́dọ̀ fi lọ́kàn balẹ̀ ni ìgbà tó bá jẹ́ kó nísinmi ọkàn tó fi lọ́kàn balẹ̀ tó múnú ẹ̀dùn báwo gbogbo lóyún ṣe fẹ́ dúró dá mi lóhùn ṣé ló ń ṣọmọ ni ṣé òun fúnra rẹ̀ ò lè dá ọmọ ṣe fúnra ẹni. kó ṣàmà tì mí kó má dúró má jẹ́ kí èṣù ṣe mí that's my own kó má jẹ́ kí èṣù ṣe mí. dúró dúró ṣé mo nígbàgbọ́ nínú ọlọ́run. mo nígbàgbọ́. ẹ tó bá nígbàgbọ́ ṣé ìlànà ọlọ́run ṣu ni. bọ̀tọ̀ ọlọ́run kò gbìyànjú náà mọ́ mi ẹ̀yìn ṣé kò wá gbìyànjú tó ní ṣé gbìyànjú ẹ̀ wà nù tó ń lù ní kò tẹ̀ sí problem ṣé o ti gbọ́ ṣé bí mo ní kí n wá kí n tẹ́lẹ̀ ní ṣùgbọ́n tí mo bá yí yìí sìn èmi náà máa wà bí fún sáà kan ẹ máa lù lójú mi o ti gbọ́ dúró kó máa lù ní ojú mi mátò ọ̀fà tó bá wọ́n mi gan bàbá ra pankẹ́rẹ́ wálé tàbí kí n bẹ kókò bókò wálé tó bá dẹ̀ ti ń lù báyìí kó dẹ̀ máa lù mí pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ṣe all right then yeah mm-hmm. sorry no problem so ọ̀dọ̀ ẹni màmá wà ń sìn. ọ̀dọ̀ wa ló ń gbé ṣùgbọ́n bá ṣe wà lọ́dọ̀ wa yẹn wàá rò pé a gbé chọ́ọ̀chì sínú ilé ni àdúrà yìí pọ̀ àdúrà ni ṣá èèyàn gbọ́dọ̀ sọ pé àdúrà pọ̀ jù ni wọ́n mi ń ṣe àdúrà. Hmm. my advice to you is bóyá ká tẹ̀lé nǹkan tí màmá sọ fi ìyàwó ẹ̀ lọ́kàn balẹ̀ gbogbo àdúrà yìí náà a lè ní nǹkan kan tó máa ṣe ṣọ́rọ̀ mi yẹ kí wọ́n fara ẹ kó ba lè nísinmi it's a simple thing. mi ò sọ pé mi ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n òun fúnra ẹni kọ́kọ́ fúnra ẹ nísinmi náà because I, I, don't, I don't think I can ah no no. ọ̀rẹ́ wa ìwọ lọkùnrin ah. hmm? o ní ìdí sinmi yẹn. kò sí wàhálà. o ní ìdẹ. ọlọ́wọ́n bá a tó lé wa. àhàmì. Ah, bẹ́ẹ̀ pé kò má bẹ̀rẹ̀ torí ọlọ́run ṣáà máa ro tèmi gbogbo nǹkan tó wù tọkọ ẹ lè máa wù sí ẹ níwà máa ro ti tèmi ṣó wá rí níwọ̀nba àgbà tí n bá wà nínú ilé yìí kò sí nǹkan kan tó lè fi ẹ ṣe o kò sí fífòró kankan tó máa fòró ẹ̀mí ẹ̀ mo tún wá wà ń bí o mo tún padà sílé mi náà o tó bá jẹ́ pé inú yìí òun ni mo fi gbé e, tí wọn ò bá mi bí tó jẹ́ pé fúnra mi ni mo bí nǹkan mi tí mi ì tọ́ ah, ah, ìgbà tí ò ní fẹ́ kọ́ mọ́ kọ̀rọ̀ sóun lẹ́nu tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ kò ní kọ ohun mi. mọ́mí mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ mọ̀ pé èmi náà kì í ṣe oníwàhálà i'm a very peaceful person bọ́tọ̀ mo ń dúró kò fẹ́ understand rárá rárá pẹ̀lú gbogbo ìnáwó ìnara mi tí mo forí ṣe tí mo fọrùn ṣe fún kò fẹ́ understand rárá èmi ni màá ṣe é. owó bọ̀ má má sinrin gùn kódà inú mi dùn pé ẹ dúró sí lórí ìjókòó sí àtún yìí mọ́ ẹ lọ́wọ́ and ara àwọn ẹ̀sùn tó fi kàn ẹ́ náà nìyí ẹ wọ́n ní kó o tó sọ̀rọ̀ lọ kó o tó sọ̀rọ̀ bọ̀ wá ti bẹ̀rẹ̀ sí ní sinrin gùn ó náà ló tún ń ṣe lójú mi òun ní ìdẹ́ ẹ mọ́mí kò ṣe pé mò ń sì rè gún bọ́ ẹ mọ irú ọmọ tí mo jẹ́ pé mo mo máa ń like everything everything wà ok at at a particular point in time ẹ̀yin náà wò gba wedding wa yẹn ẹ wá dúró owó tí mo ná ẹ wá dúró wàhálà tí mo ṣe ẹ̀yin fúnra yín mo make sure pé gbogbo aṣọ tẹ̀ wọ̀ bàtà ni jewelry ni mo make sure pé kò sí anyone tó wá láti nàìjíríà mo mo order exchange from the US ni eh? apart from pé mo send owó sàkáǹtì tí ò ní iye tí mo pín mi fẹ́ mi fẹ́ kẹrin ìdọ̀tí níjọ yẹn ẹ wo dúró náà mo mo make sure pé mo mo mo mo cute ẹ ó dúró ẹ ó ó still náà kò wá appreciate ẹ gbogbo bí mo ṣe ń forí ṣe ẹ wo ọ̀tà lò níjọ yẹn ẹ wo bí ọ̀lẹ́ bó ṣe massive owó la owó owó owó owó lèèyàn fi ṣe gbogbo ẹ̀ náà but all the same ó yẹ ó yẹ ó yẹ kí ó yẹ kí dúró máa appreciate mi kó máa mọ̀ fún mi ẹ gbogbogbò èmi máa jí máa jí pò máa ah, ah. owó bọ̀ owó bọ̀ má jòyà lásọ̀tàn ọ̀rọ̀ mo ń gé ẹ lọ́wọ́ o tún ń bọ̀ lùkà. ibi kò wọ́n express ara mi no you are doing it the wrong way. sórí gbogbo re tó bá ti ní règùn nínú. ṣé ìrègùn nìyẹn ni. ìrègùn ni ṣùgbọ́n yẹn kò tẹ̀ sí nínú ọ̀rọ̀ wájú mi sórí tó jẹ́ mi lógún tó jẹ́ kókó òun ni bó ṣe máa bímọ. kọ́tẹ́mi náà wà áfítà nìyẹn. tó bá wà áfítà ìwọ wá bá mi fọwọ́sowọ́pọ̀ ṣó ti ẹ̀ ṣe then we work towards that. I'm ready. ẹ̀kọ́ tó yẹ kó jẹ́ priority wa nìyẹn o ra aṣọ o ra bàtà o gbé lóyìnbó wá sí nàìjíríà fún mi mo bu ẹ kò sí nǹkan kan eh, tó jẹ́ bàbàrà nínú yẹn oúnjẹ ọmọ ni mò ń jẹ mo dẹ̀ mọ̀ pé kò ní hun mí ah, kò ní hun mí so torí ọ̀rọ̀ ọmọ yẹn òun ni kò jẹ́ kákàrà máa síkì báyìí àbí ṣé ìwọ fẹ́ kóbìnrin àjèjì ó fẹ́ kó gba ibùjókòó ẹ̀ ṣórí kóbìnrin àjèjì má bàa gba ibùjókòó ẹ̀ kó má bàa ṣàṣe dànù ṣó ti ẹ sin ìrègùn tó o sin yẹn gbogbo ìrègùn tó o sin yẹn kó o lè jókòó tí nǹkan ẹ báyìí kó o lè rí jẹ́ ká mójútó tó yẹ ká mójútó. so kí ni next thing báyìí. ìyá ọkọ ìyá ọkọ ìyá ọkọ. màámi ẹ̀yin ni mo wá gbé kàn mí báyìí mo fẹ́ kí ẹ fi ọkọ àti ìyàwó sílẹ̀ kó yanjú ọ̀rọ̀ ara wọn fún ara wọn yes bí ẹ tẹ̀ ti ń jókòó tó lè sọ fún yín má mi padà sílé eh, tẹ wọ kí ni ò sọ lẹ́nu ọ̀rọ̀ tá à ń sọ yìí kó máa ṣọ̀rọ̀ gidi ni bóyá lọmọ pàbó rẹ ti ní kọ́ ọmọ yẹn kẹrù ẹ̀kọ́ òde ó ní kó máa lọ ó lòun fẹ́yàwó kárí mi eh, ẹ that is the next thing to do mami. yes mami that is the next thing to do kí lẹ́yìn expect gbogbo ṣe náà oh ẹ̀yìn expect kì í dúró kọ́ jókòó kó fọwọ́ lẹ́rán kó máa wọ ọmọ tí ò mọ̀rọ̀ sọ yàn àbí. tẹ́wọ́ kí ló tó ń sọ̀rọ̀ báyìí ó mọ̀rọ̀ sọ kò mọ̀rọ̀ sọ ṣé bọ́kọ ẹ rí bẹ́ẹ̀ kó tó fẹ́ ẹ bẹ́ẹ̀ ni ó rí bẹ́ẹ̀ kó tó fẹ́. ó rí bẹ́ẹ̀ kó tó fẹ́. ọmọ òṣì tó yẹ kó máa ń sìnkú lórí ọkọ tó tún wá sìnkú lórí àwa ẹbí náà. Ah, ah. àríṣe làríkà àríkà dẹ̀ náà pè ní bàbá àrégún yá kó sì nǹkan tó jó òrìrì èmi dẹ̀ mọ̀ pé ògbà àsìkò tó fi sí règùn yẹn àìgbọ́n ló ń ṣe ó lè ṣe gbọ́ ẹ̀ mọ́. má mi mi ò lẹ́bẹ̀ẹ́ ṣe máa ń sọ̀rọ̀ yìí ẹ máa ń jọ mí lójú ni ọkọ̀ ìpẹ̀lú gbogbo àìrọ́mọ bí ẹ̀ náà káàkọ̀ jókòó ká máa wò ó irú ìyá ọkọ̀ wo lẹ̀yìn gan-an. ìyá ọkọ̀ alálùbáríkà ni mi bẹ́ẹ̀ ni ṣé kí n wá gbọ́n dànù síta bí omi nítorí pé kò bí ọlọ́run ló ń ṣọmọ. ọlọ́run ló ń ṣọmọ. ọlọ́run ló ń ṣọmọ. àwa tẹ́wọ́. máa mi ò láì nǹkan tó ń ṣe. kí ló tún fẹ́ kí n tún ṣe. ìyá ká. tọ́tọ́tọ́tọ́tọ́ mi ò tọrọ kí kí lọ́wọ́ ẹ̀. kí ló ṣẹlẹ̀ gan-an mi ò bá tiẹ̀ wálé ni o tába jókòó èékí tába dúró èékí tó ẹni kíkí pa mí ni ó ṣe sọ orúkọ ẹni mrs kíkínsìn. iye mi àti yín ò ń ṣọ̀tá náà. owó bọ̀ ṣé o fẹ́ gbọ́ gbọ́ mi kó tó mi gbọ́ dáadáa ọ̀tá ẹni mi o láti ènìlò ọ̀tá ìgidi kan ni mí kò sáyé di richard soccer episode tó bá ṣe nílé yìí o ẹni tó bá bímọ fún àbúrò mi òun ni ọ̀rẹ́ mi yes na kí ló sọ ẹ fẹ́ ìgbà ni mo fẹ́ gbé ọmọ àbúrò mi jó ìgbà ni mo fẹ́ gbé ọmọ àbúrò mi kọ̀ èwo ni mo bá ṣe dànù yìí. ok mo understand yín but mo fẹ́ kẹ́ ẹ rántí pé ọlọ́run ló ń ṣọmọ kò ń ṣèyàn ó lè máa ṣe tèmi fún mi lásìkò. lágbára ọlọ́run láìpẹ́ láì jìnnà. ẹ máa ṣe é padà wá padà wá bó jẹ́ question ló bí mi bí o bóyá òun tí a ti sọ̀rọ̀ kan tí ó make sense ni wà á wá padà lọ sí ilé àwọn ẹbí yẹ wà á lọ fún àwọn olórí ẹbí yẹ ní kó túbọ̀ ẹ̀ fún ẹ yes sir bóyá ó ní òrìṣà kan bóyá ó ní òrìṣà kan tí wọ́n bọ́nu lé yín ni o bóyá òrìṣà eégún ni àbí òrìṣà oko lọ bẹ́ẹ̀ kó lọ tọrọ kó lọ ṣe ètùtù fún kó lè jọ̀ǹda ọmọ fún ẹ bí bẹ́ẹ̀ kọ́ wàá mọ̀ lọ́kùnrin nílé yìí ó jẹ́ ti lọ tán mò ń wù ẹ́ báyìí kí ló dé gbogbo nǹkan tó bá ṣe fi sílẹ̀ nílùú la ṣe máa bá kò sọ́mọ kankan tó tẹ̀ máa kí pé kó wá kíyàn ṣíọ̀ alárèége ìyàwó kò mọ̀ tó kó máa tẹ pẹ̀fíìmù lọ kó máa múra gágágá kó máa fọ́gbẹ̀ gángangan kò ṣì ìkọ́ ló kù dà òde ló bá dé àpò ajá máàmì kí ló tẹ̀yà máàmì kí ló dé tẹ́wọ́ alákọ̀jáàmù kí ló dé tí kò sí kọ́kọ́rọ́ ní ẹnu ẹ̀ tó fi ọ̀gádá gòdò sí. ẹni ọjọ́ yìí máa ní olè pretend ẹ pé mi ò kí pretend máa tó dábẹ́ ẹ̀ kò ṣé mo pretend. ẹ pretend ni mi ṣé mi ní dùsí ó yẹ ẹyẹ ìjà ẹjọ́ mi lóhùn ọmọ yìí ò bímọ láti jọ ṣé mi ní dùsí tí mo ní bá dùsí ó jẹ́ pé nǹkan mi wà pẹ́. tẹ́wọ́ máa gbọ́ inú mi dùn ó bí ìsọ́kọ̀ tó nítorí pé mo mọ̀ wípé ọlọ́run ló ń ṣe ọmọ mo dẹ̀ wọ́n gbà sí ọlọ́run òkè jù kó o dẹ̀ jáwọ́ lọ́rùn ọmọ lọ́mọ ṣé wọ́n lọ kú ẹ̀. ìbéèrè kan tó wà tọ́lọ̀ bá fọwọ́ pọ̀ kọ́ kó o lọ fọkọ̀ bíi káàbọ̀ mi náà fẹ́yàwó mi kọjọ lọ bá tẹ́sì níta. jọ ta ló sọ fẹ́ tọ́lọ́run ọkọ̀ ṣé wọ́n lọ́wọ́ ah, ni. èmi ṣì rí gbọ́ngàn tí àwọn tó fẹ́ ràn yín for fifteen years náà bímọ ìyàwó fọkànlẹ̀ ọkọ fìyàwó lẹ̀ wọ́n lẹ̀ bímọ ọkọ náà kọ́ ọ̀pọ̀ nìyẹn abẹ́rẹ́ ká fún mi wẹ́ẹ́ style ẹ̀jọ̀ ọ̀yá mi. tẹ́wọ́ a máa lọ ilé ọkọ ẹ̀. mi ò lọ mi ò tíì ṣe tán ilé àbúrò ayé ẹlẹ́nu n máa pọkàn ẹ sí máa pọkàn ẹ sí wípé kò tiẹ̀ wípé kò kúrò níbí. òun gan jẹ̀rẹ̀ ẹni tó ní wọn ò bí dáa. táàsì ló kọ́ máa lọ sílẹ̀ pé àbí kí kí irú wàhálà wọlé lè gan. mi ò tí ì lọ sóúnjẹ wà nílé. oúnjẹ níbo. àbúrò mi ló ṣàrà jẹ sí. Have mercy ní orúkọ Jésù Olúwa wa ọ̀dà àwọn tẹ̀síwájú prayer point tó tó kàn sí ni wípé níwọ̀n ìgbà tí ọlọ́run nípa náà tún ṣíjú àánú sára ó ti jẹ́ wípé ó jẹ́. àánú sára lè jọ wọn ni ó yá kó gbóhùn àti gbogbo ìgbé àti ẹ̀bẹ̀ wa kí ọ̀lẹ ọmọ ní kọ́kọ́ ní kíákíá ó yá kó sọ nínú wọn púpọ̀ ó yá àdúrà orúkọ Jésù orúkọ Jésù lórí àpàtàyébáyé ọba tó ṣíjú àánú rẹ ìwọ nítorí mi kò ní jésù olú àbíbí olúwa bàbá yẹsù ìjọ olúwa fífún olúwa fífún olúwa fífún olúwa fífún olúwa fífún gbogbo ẹnu ẹnu ẹnu àlọ́ pẹ̀lú ayé mi ayérayé parẹ́ olúwa parẹ́ ní orúkọ jésù olúwa wa a tún tẹ̀síwájú àwa sọ fún ọlọ́run gbogbo tó dì sí ó pààyà ọkùnrin yóò fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀ ó ní yóò sì dàpọ̀ mọ́ aya rẹ̀ ó ní àwọn méjì yóò máa di ọ̀kan arithmetic ọlọ́run one plus one equals to one kì í ṣe two bó bá jẹ́ bẹ́ẹ̀ àwa fi ọkọ̀ pẹ̀lú ọlọ́run lọ́wọ́ wípé ó yá ọlọ́run ṣe àwárí ọkọ̀ ẹ̀ ó yá ìfẹ́ ìbẹ̀rẹ̀ ìfẹ́ ìpìlẹ̀ bóyá kí ọlọ́run kó bá mi ṣàwárí níbikíbi tó bá fọ́ sọnù sínú ọkọ ẹ̀ fún ọlọ́run alágbára mo fi dúró lé ọlọ́wọ́ akọ wípé ọkọ bá ti yọyẹ ń bẹ ní wọn lọ́wọ́ bọ́lọ́mọ aláyè olúwa tó bá ní ọkọ ọkọ mi ọba mi bá bá mi gba ọdún ọkọ mi kó padà wálé fún mi ìfẹ́ ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bí àtọ̀tọ̀ ìfẹ́ ìjìnlẹ̀ tá a fi bẹ̀rẹ̀ olúwa jẹ́ kó padà. Ma. oh, ṣe mi. Látọ̀ ah, ṣe mi disturb mi. Rárá, kí ló ṣe mi? <laughs> I'm excited. Kí ló ṣẹlẹ̀? Guess. Wo bo, you know I'm not good at guessing. So you tell me. <sighs> Mommy, what's so happy? Kí ló ṣẹlẹ̀? Pregnant! I am 35 days pregnant! <laughs> the minute. I am so happy. oh, my God. last. Oh, me at last. báwo ni dé. kí ló tó wá ń le jù ṣé kò yẹ kó dẹ̀ sí máa rẹ́rìn sí mi ń sìn. àti òfà kankan náà kí lèmi àti ẹ̀ ń fà. okay guess. guess what. anyway mo ní news fún ẹ i am pregnant. yes. I am pregnant. I am pregnant lálẹ́ yìí mo mọ̀ tí ẹ̀rántí nǹkan tí mo lọ ṣe nínú bedroom mo ṣe ń padà bọ̀ nǹkan rí pé fóònù mi bíi nítorí mo ti download kí ni tí mo fi monitor ovulation mi mo kàn rí pé ó dùn ní ǹjẹ́ kí n lè check ẹ̀ mo kàn rí pé I am thirty five days late láti ṣe nǹkan oṣù means I am pregnant ah inú mi dùn i'm so happy yeah, my dear. oh yes you are. now you wan smile. no no no no no um, I kan kan call you. But I'm jẹ́ kí n ṣe ṣe no Sally. i know you i know you no. i know you as <laughs> great. i'm so happy. yes. Yeah, yeah, your baby is pregnant. Oh boy, you're pregnant. Yes, I am. Oh my goodness. <laughs> Thank you yeah o mọ nǹkan tó ṣẹlẹ̀ after all this celebration now hmm. láàárọ̀ ọ̀la first thing check calorie doctor just to confirm for us. Yeah, I think you're right. I think you're right. But the good thing is you're pregnant. Yes, and that's I am. it. Yes, I am. Oh my God. <laughs> Um, um, test results yẹn rè um, what I have here is o oh, ti nù yín. kò kò possible na. ọkọ. mo miss period mi mi rí nǹkan oṣù mi for a while so eyín yẹn obvious. Um, actually nǹkan tó ní gangan An ovulation? Anovulation? What's the meaning of that? Um, okay, medically speaking, um, an ovulation is lack of ovulation. Okay, um, let me break it down. Um, after your menstruation, you are supposed to go through ovulation. But in your case, you don't go through ovulation. So, uh, menstruation ẹ tó ń ṣe ségesège tó ń once in a while. So, nǹkan tó So, if this persists, I'm afraid you might not be able to get pregnant. So, doctor, if I get you right, you mean it will be near impossible for me to carry a baby in my womb? Um, uh, uh káàbọ̀ ń bọ̀ ẹ̀ ń tẹ̀jọ́ lọ́dà wá wá bí kí ló dé tójú ẹ kúrẹ́ lọ́wọ́ màmá wá jókòó. ọkùnrin kí ló dé bá mi sùn kí ló dé kí ló ṣẹlẹ̀ bí tẹ́ ẹ gbọ́ kí náà sọ. Hmm. Yes mi ò lè lóyún. o ò lè lóyún àbí o tí ì lóyún. dókítà sọ pé I can't be pregnant. dókítà sọ pé mi ò lè finú ṣoyún mọ́ mi. no that's impossible. possible. Eh, period ẹ̀ tó wá rí kọ́ ó ní an ovulation. an ovulation? yes. <sighs> oh, well. mm. that is the doctor's report. In ò kí n ṣe report ọlọ́run where is your faith? mommy so I won't experience motherhood. mi ni mo ọkàn tó ń jẹ́ pé yàn fọwọ́ gbọ́mọ jọ. <laughs> mommy ọkọ mi. olóò má jẹ́ kí n wá yí asán mọ́ mi. owó bò má ènìyàn ní dókítà tó sọ bẹ́ẹ̀ fẹ́ ènìyàn ní kò kí ń ṣe ọlọ́run he's not your creator ṣé òun ló dá ẹni. <sighs> níwọ̀n ìgbà tọ́lọ́run ò dẹ̀ sọ bẹ́ẹ̀ nípa tiẹ̀ ṣé ni kò fọkàn ìbàlẹ̀ o ṣórí ní agbára ọlọ́run tẹ́ mò ń sìn ayọ̀ àti ìdùnnú tí mò ń wá nínú ìgbéyàwó òwò àti ọkọ ẹ̀ ìwọ ló máa fún mi nínú ilé yìí ó máa bí sun ó dẹ̀ máa bí wàlẹ̀ fún mi ẹkún mi fẹ́ ó gbọ́ nǹkan tó lórí nǹkan sọ ni ó ní ayé ló sọ bó lè ní lárí ènìyàn ló sọ bọ́rọ̀ rẹ̀ kò lè já sí rere wòlíì ló sọ páyé rẹ̀ kò lè nítumọ̀ mọ́ kíyèsí ọlọ́run kò sọ bẹ́ẹ̀ o. ọ̀hún bọ̀. Mommy. mọ tí ilẹ̀ sọ yẹn tí ilẹ̀ sọ tí ilẹ̀ sọ yẹn náà. dúró kò dé ṣe sùúrù ṣe sùúrù wo tínú ò bá tí ì tán ní aṣọ ẹ̀jẹ̀ ò kí ń tán lẹ́ẹ̀kan náà ṣé láàánú ìsinmi àdúrà a máa máa gbàdúrà náà ni títí tí nǹkan táwa tó fi máa tẹ̀ wá lọ́wọ́. àdúrà lẹ́ẹ̀kẹ́ ló mami ẹ ti gbàdúrà àdúrà àdúrà àdúrà ẹnì ká yá àdúrà tó ti gbàṣà ok ẹ má wọrí ẹ kọ́ntínú pẹ̀lú àdúrà yìí. dúró ìwọ kan tọ́ka sí nǹkan ẹyọ kan báyìí níjọ́ tó ti dáyé tàdúrà bàjẹ́. a ah, kò sí. ẹ àdúrà máa ń tún nǹkan ṣe ni kò dẹ kí n pọ̀ jù. ooo oh, ó yé mi ẹ tẹ̀lé àwọn àdúrà ẹ jẹ́ kí èmi ṣe tinú mi. kí ló fẹ́ ṣe. ẹ má wọrí wait and see ẹ kọ́ntínú àdúrà tì í ṣe gbọ́. akọni dúró dọ́là tí mi ò kí end well wọ ọmọdé yìí eh, tí mi ò kí end well dúró. owó pọ̀. olúwa ìwọ ni àwa gbẹ́kẹ̀ wa lé má ṣe jẹ́ kí ojú kó tì wá gbà wá nínú òdodo rẹ dẹ́tì rẹ sílẹ̀ sí wa gbà wá nísinsìnyí ni wọ́n máa ṣe àpáta gbára wa ilé ààbò láti gbà wá sí. Hmm. ní orúkọ Jésù Kristi ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ ti jésù apáta ayérayé ìgbésàdé wa ọ̀rọ̀ rẹ sọ pé ní kùtùkùtù òwúrọ̀ hmm. ó ní ìgbé wa ni ìwọ yóò gbọ́ àtọ̀ wá ní wákàtí ọlọ́run májẹ̀mú á pa ìmọ̀ wa pọ̀ àfiṣe ọ̀kan ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù oyè sọ̀kalẹ̀ àmín jésù lọ́wọ́lọ́wọ́ àpèyí oyè sọ̀kalẹ̀ àmín jésù wà bàtà ìgbàlá wa hmm. bàbá tí etí rẹ̀ òdi láti gbọ́ wa ó ní ọwọ́ rẹ̀ kò kúrú láti gbà wá ó yá mo pè ọ́ sọ̀kalẹ̀ ó lè mèrè òdi ọ̀run ó hmm. yá lórúkọ jésù nínú eléyìí ó yá mo fẹ́ gbọ́ ariwo ọmọ àmì jésù orúkọ jésù sì mo fẹ́ gbọ́ ariwo ọmọ àmì jésù mo fẹ́ káyé ó bá mi yọ ayọ̀ ẹ̀dùnnú àmì jésù mo fẹ́ káyé ó bá mi yọ ayọ̀ mi àmì jésù àbátayérayé mo ní gbogbo àwọn ọ̀tá ó yá bá mi pa àwọn lẹ́yìn àmì jésù lóòrò ayé wọn owó bọ̀ olúwa kó pa wọn ní ẹ̀mí àmì jésù wọn kì í ṣe àgbọn mo sọ lẹ́ẹ̀kan sí mo ní ìwọ kì í ṣe àgàn lórúkọ jésù mo ní ìwọ kì í ṣe àgàn owó pọ̀ lórúkọ jésù mo sọ kìkì àṣẹ ní òwúrọ̀ òfinú ṣe àmín jésù wọ́n sì fi ẹ̀yìn gbé ọmọ àmín ayé yóò bá ojú ara ṣẹ́ mi ní orúkọ jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù praise god hallelujah praise god hallelujah praise jesus hallelujah. hello sister yeah I'm on today. I'm on today. láti fi ṣe ok ok màá máa retí. My dear. My dear. Yes, darling. Yeah, I'm just ready àbúrò mi o ẹ̀jẹ̀ mi ni o. báwo ni ṣòkòtò tó ń pẹ́. mo ò bínú púpọ̀ èyí ti ń bá mi rí mọ́. mami ẹ kọ́ ẹ̀lẹ́ máa ẹ pẹ̀lẹ́ máa ẹ ra mọ́. máa já mo tó ń ṣe bí mo wá láti ilé kí ló fẹ́ ṣe ah mo fẹ́ fẹ́ bọ́ọ̀bù lóúnjẹ ìyá mi. àǹtí ẹ máa wọ̀ ló ti ń. àǹtí kí ló ń tì ẹ. ẹ jọ kí ló dé ganan àǹtí kí ló ṣẹlẹ̀ gangan náà tẹ wá ah, ah! ní mi náà nílé ọkọ mi kí ni kí ló dé gan àǹtí kí ló ṣẹlẹ̀ gan. mọ́mí ẹ̀ ń wò mí ràn ni. owó bọ̀ it is your home you've got to fight for what is your right ṣó ti gbọ́ kí ṣókòjà ni mo máa ba. gbà. àǹtí ẹ̀jọ̀ kí ni kí ni kí ni pọ́blẹ̀mù yín gan-an kí ló dé gan-an pọ́blẹ̀mù ní ilé ọkọ mi tẹ́ wá ń gùn mí gàràgàrà kí ni pọ́blẹ̀mù yín. owó bọ̀ ṣó yá wèrè mọ́ tilẹ̀ ni ṣó lọ sí kọ̀ọ̀wọ̀n bọ̀ ni ṣé kó fò mọ́ mi kó wá bẹ̀rẹ̀ sí gàdí lọ́rùn kó bẹ̀rẹ̀ sí dìgbà júlù kí ló ṣe náà kí ló ṣe lórí burúkú má ṣàǹfààní iná bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ah. wá kí ló ṣe madam kí ló ṣe ṣáájú ewédú àwọn ẹ̀fọ́ etí bẹ́rì tó kàn kò pọ̀ tó ràn náà ń pè lóúnjẹ ṣáájú ilé yìí. ìyẹn ni kò má sọ kò sí nǹkan tó kọ ẹ nínú nǹkan tíyàwó bá ṣe fún ọkọ ẹ kí ló ń ṣọkọ ẹ complain fún ẹni ọdẹ ọdẹ jókòó sí ni ẹ jókòó sí ni ẹkọ ẹ náà ah dẹdẹ mi làwọn o ègún sọ pé dẹdẹ mi làwọn kí ló dé wàhálà ẹ ti pọ̀ jù fọmọ ọlọ́mọ náà sílẹ̀ kẹ. why you like this. èmi náà rí i ṣe bí ẹ̀fọ́ tó máa ń fún iná jẹ náà ló bá ilé ìgbà yá. ẹ jọ fún mi. ẹ ò fún yín jà. ókè èmi kò tún wá rí i pé o ti bribe yìí ṣe bó ti wá sí iwájú àbí kẹ ẹ máa jẹ yìí bí ìmọ̀ bàtẹ́yìn náà di ìyàbọ̀ fìtà kọ́tọ̀ yìí kì í ṣe ìyàbọ̀ fìtà. èmi ò ṣe ìyàbọ̀ fìtà. ṣé ìyàwó rẹ̀ gbélé ni. bẹ́ẹ̀ni. èmi ò kì í ṣe ìyàwó ẹjọ́ ò lè bímọ òun ìyàwó. ṣé yín rò pé ọlọ́bẹ̀ ló lọ́kọ tẹ́ ṣe máa tọ́ra yín ni ọlọ́bẹ̀ kan ló lọ́kọ o ọlọ́mọ òun ló ní ọkọ. ókèé ó ti wá yé mi báyìí. ó yé dáadáa. ṣé fi tẹ́fẹ́ sọ sí nìyẹn. ẹ problem ẹ wá lọ ní ìsìn ẹ lọ sí ilé ọkọ yín ẹ lọ kó àwọn ẹrù yín ẹ wá wọnú yàrá pẹ̀lú àbúrò yín ẹ máa ṣe bí ìyàwó fún ẹ bímọ fún ara yín á wá balẹ̀. ó gọ̀ pẹ̀lú ọ̀rọ̀ sọ yìí. mi ò gọ̀ ṣé nǹkan tó ṣe ní ìdílé yín nìyẹn. no wonder gbogbo ṣiṣẹ́ ṣiṣẹ́ bá ṣe ìdílé yín náà lọ́gbẹ́ tó ọ̀dà yìí tó lè bímọ tó lè parí ọkọ ẹ̀. ẹ wọ ah. àǹtí àǹtí ojú mọ́mì ni mò ń tì o ojú mọ́mì ni mò ń tì o torí inú ilé ọkọ mi ni mo wà tẹ́ bá ṣọ́ra àǹtí ẹ̀ Hey, Hey, ẹ jọ respect yìí lọ má tiẹ̀ wojú mọ́ mi rárá mo ní kọ́ má wojú mi jẹ wá fẹ́ sọ yẹn sọdẹ rẹ má gbé mi má wojú mi rárá ẹ dà fún ìjà mi ó yá sọdẹ rẹ sọdẹ rẹ wàá lọ mi wọn ò bí ìjà ìdá bẹ́ẹ̀ ni wọn ò bí bá ìjà wá mọ́mì mọ́mì mọ́mì mọ́mì mọ́mì bẹ́ẹ̀ mọ́mì ló ṣe lọ sílẹ̀ ẹ tó bẹ́ẹ̀ àti ẹ tó bẹ́ẹ̀ nítorí ẹ ẹ ṣe é níbi fún mi kí ni ẹ kò tẹ wá fẹ́ wá sí fún mi yóò bí ẹ bá wà ládùúgbò bí mo ṣe nífẹ̀ẹ́ tó so ó tẹ̀ lè ronú àti ṣe lè fún mi mo fẹ́ fi mí sílẹ̀ níbo ló fẹ́ fi mí sílẹ̀ máa lo owó bọ̀. mi ẹ̀yin kọ́ ni mò ń fi sílẹ̀ and you know i love you too bó ẹ mọ̀ mi pé yóò jẹjẹ nìyí ní ìlàkùn wàhálà ní ilé mi wàhálà ẹ̀yin rẹ̀ wo nǹkan tí dúró àti ẹ̀gbọ́n ẹ̀ ṣe fún mi ẹ wo bó ṣe ń fi tìǹà tí láì fún mi ṣẹ́yìn náà láìkẹ́ ẹ̀ ni mi lè stand ẹ̀ mọ́ mọ́ mi let me go in peace kí n fi wọ́n sílẹ̀ kán dára tó bá jọ wù wọ́n pẹ̀lú ara wọn i don't care mọ́ mi mo love yẹn ìdẹ̀kọ́ ni mò ń fi sílẹ̀ dúró ni mò ń fi sílẹ̀ ẹ jẹ́ kí n máa lọ. ó lè jẹ́ kí n máa lọ ẹ má gbà mí dúró mú mi ẹ má gbà mí dúró kó ṣé káwọn bá ti ẹ̀ bí ẹ lára ṣé kò fún mi ẹ lára. mummy you know i can't say no to you mummy ma mú mummy mi. owó bọ̀ ó bí ìtùnú bí ayọ̀. Ṣọ ìní agbára ọlọ́run. Ṣé o rí inú yìí? Mo máa fi bísù máa fi bí wà ní ọjọ́ kan. Máa fi mí sí ojú òkú ọ̀ṣun. Oh! promise me you won't leave me. Whatever happens, just promise me you will not leave me. Okay, <laughs> I promise. ọ̀rẹ́ sori gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà àti ìyàwó ẹ̀ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé kó fira ẹ lọ́kàn balẹ̀ tó bá fira ẹ lọ́kàn balẹ̀ everything will be okay. pàdé mi mi ò ní parọ́ fún ẹ sori ọpẹ́lọpẹ́ àǹtí mi àwọn lọ́jà mi sí àwọn lọ́jà kí n mọ bó ṣe ń lọ. ah àbúrò ṣé wàá fẹ́ ṣé wàá pa wà á ń lọ. ẹ ẹ má bínú tọ́lá mm-hmm. sàtẹ̀ sí ayé. Mm-hmm, èmi náà rí bẹ́ẹ̀ ni mm-hmm. tẹ̀lẹ́tẹ̀. iye iye <laughs> èmi náà ti múra tán. màámi ń kọ. Ah. ẹ ọ wọ nílé ẹni ti bẹ̀rẹ̀. máa ah. jẹ́ ìyá kàmí. ẹ ra ma. ìyàwó ìyàwó. ṣé wàá ókè. báwo ni my dear. àwọn ọmọ yín kọ́. àlàáfíà náà wà àlàáfíà. Oh, my life perfume too, no. so good. Thank you, ma. Alada, abono asun. Ami, ami, ami. Ẹ ṣé gan ma. Ẹ jẹ́ kí n sáré drop ẹ sí airport. Kí wọ́n bá miss flight. Uh, no, no, no, no, no, no, no. Ah. ah máa wá fáwọn nìkan sílẹ̀ sílẹ̀ mo ti arrange for cabman tó máa gbé mi jàre má worry. Ah, come on safety ẹ̀ ń kọ́ àánú ah, ọ̀nà máa free now máa lọ máa dẹ́sìn wá dúró náà. o ah, ní láti keep wọn kún ní ìlà èmi ló yẹ kí n dúró sí wọn bọ̀ iṣẹ́ rí pé àkín kúrò nílé wọn náà tún fẹ́ kúrò nílé ẹ má máa ìdẹ̀ jàre mo ti arrange for cabman tó máa gbé mi ọ̀rọ̀ ẹ take care. Eh? yọkọ mi ẹ tọ́jú ara yín ọ̀rọ̀ ẹ ṣe máa jẹ kó ní lovely flight. Mm. Mm. Yeah. I love you. Go to take a with me, oh. Okay, no problem. Love you, darling. Yeah. Dúró. Mo máa ń miss seriously. One. tíyàwó ẹ̀ bá sọ pé kó o dúró You were actually ready That's láti fi mí we are going to àbí? Oh, ọ̀nà máa free náà ṣé bí máa gbé lọ máa gbé dancing ni. Ilé ni ilé ti yìn náà lẹ́yìn wá jálejò ń bíbá yìí ni. Ok, màá kàn jókòó lé àbí. Ok, yín náà dà. Um, Jọ́. Mo kọ́ lè máa ń kà. mi pe àwọn ọmọ ẹ̀ bọ́lẹ̀ kí wọ́n wá fún mi lómi tútù mu nù fridge àti pé kàn tẹ̀ wá change tv yìí kàn change program yìí sí cartoon torí gbogbo ilé tí mo máa ń lọ cartoon ni mo máa ń bá tí àwọn ọmọ kéékèèké máa ń wò ó yá pò wọ́n jáde kàtẹ́jọ́ wo cartoon. ẹ stop ẹ̀ náà ẹ ṣáà mọ̀ pé mi ò lọ mọ́lé ah, nǹkan tó bá fẹ́ máa bá yín ṣe máa pa yín fisika tún máa dẹ̀ bá yín bomi mi ò lọ́mọdọ̀ mi ò ní kankan sọ. Ah, ọmọ bíbí inú ẹ ni mo ní kó pè jáde kó wá fún mi lómi àti kó wá change tv. ẹ stop ẹ náà ṣé mo ti bímọ ni ọlọ́run ti yọ̀ǹda ọmọ fún wa ṣé mọ́ kèmí àtìyàwó mi ni. stop bíi ti báwo ṣé o bó mò ń ìṣeré ni jọ what is wrong with you ṣé o ní etí tó fi ń gbọ̀ràn ṣá lókè ẹgbẹ́ ni mo jẹ́ o mi ò dẹ̀ ní ẹ́bà tán ilé ayé mi ò ní rí dúdú lẹ̀ kí n pè é funfun fún ẹ wá jẹ́ kí n sọ fún ẹ what is wrong with you. ó sì nǹkan tó ṣe mí. ah a lot is wrong with you tó o bá mọ̀ tí wọ́n mọ̀ wípé ìyàwó tá a bá fẹ́ láì bímọ òfò ni ajẹnirun lásán ni. ṣé ìwọ mọ̀ wípé ọjà òkùnkùn lóbìnrin tá a fẹ́ láì tí lóyún àbí láì tí bímọ. Hmm. yẹ. o ti gbọ́ mi tó bá ṣe wípé kinní tí wọ́n fẹ́ sílé tó ń pè níyàwó yìí ó ti lóyún kó o tó fẹ́ ṣé bí wàá rọ ọmọkùnrin ránṣẹ́ fún mi. ẹ sísá mi máa lọ bẹ̀yẹn rárá. àtẹ́jú lọ bẹ̀. ẹ má lọ sí. ibẹ̀ kọ́kọ́ ni mo fẹ́ lọ. Oh. ibẹ̀ kọ́kọ́ mo fẹ́ gbé mi dúró. ok ẹ̀yin náà wò báyìí. ṣé ń pé ó lóyún fún mi ká tó ṣe ìyàwó gẹ́gẹ́ bẹ̀ ṣe sọ. táwa fi àwọn tó ń sílé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tó yan ẹ̀ wálẹ̀ nǹkan. ìyẹn yàtọ̀ oh. at least ó lóyún mm. kì í ṣàgò. Mm. tó bá wàá jẹ́ pé ó tiẹ̀ wá fi oyún ó bímọ ká tó ṣe ìyàwó táwa ṣe ìyàwó tọ́tọ́mọ yẹn fòṣọlẹ̀ tó kú ńkọ́. dúró ah, kí ló ń ṣe ẹ́ báyìí tó ṣe ń yí mi báyìí ìyẹn kan tún yàtọ̀. Oh. ẹ má fúnra ẹ̀. kí ni ìyàtọ̀ ẹ̀. ooo oh, kí ni ìyàtọ̀ ẹ̀ màá wá ṣàlàyé fún ẹ ṣó ilé ilé ayé oríṣi obìnrin méjì ló wà àwọn kan wà ìyá àbíkú ni wọn àwọn kan lè tún wà ìyá àgàn ni wọn ṣó ilé tí wọn gbé sílé tó kẹsẹ̀ òṣì méjì tó jáde kó nílé ìyá àgàn ni tó túmọ̀ sí pé kò lè ẹ́fà bímọ nílé ayé ẹ̀ tó tó bá fẹ́ bímọ á ti bímọ yes. ẹ̀yin lọ́lọ́run. Eh, ẹbí kọ́ lọ́lọ́run eh! ẹbí kọ́ lọ́lọ́run ṣẹlẹ̀ ló ń pè níyàwó tí ò lè yé tí ò lè pa ẹ ìyàwó kọ́ lélẹ̀ yìí o ó tún wá gọ̀ ọ̀pọ̀ tún kọ́ nílé tó tún wá kò tún mọ̀ lọ́sọ kò bẹ̀ tí kókó máa sèrègún kò bẹ̀ tíṣẹ́ lọ wọ́n ṣe bí wọ́n tóbìnrin bá ṣiṣẹ́ àbí tí ọkùnrin bá ṣiṣẹ́ torí ọmọ náà ṣe é ṣe kí ni torí náà fi ṣe tiẹ̀ torí ṣúù àti bá torí pẹ̀fíùm kó máa láì gbọ́mọjọ́. wá àbúrò I will advise you lọ fẹ́yàwó mi síbì kan kó sọ yẹn di baby factory kí yẹn máa bímọ fún ẹ kó wáyé lè kó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó for better for worse because iye kọ́kọ́ ló jẹ́ lógún. tell me you are talking too much. I ah, i'm talking too much yorùbá kọ̀ wọ́n ní adìẹ tabara tí ò yé tí ò pa èyí á múra adìẹ yẹn èyí á gbé padà lọ sọ́dà tá a ti rà èyí á wà lù ú tà tí ò bá ti wá tà á tọ́ owó téèyàn fi tà á yẹn èyí á ṣe wàá fi ra adìẹ alálùbáríkà tó bá máa yé tó bá pa fẹ́yàn. Hmm, point of correction ìyàwó mi ò kì í ṣe adìẹ. adìẹ àtọ̀ ní ẹ̀kọ́ bẹ́ẹ̀ pẹ́ ni kò lè bímọ. láyé láyé. Ah, kò lè bímọ. bẹ́ẹ̀ ah, lọ́wọ́ bí ó ti ṣẹ́ ní kó tó fẹ́ ó ti ṣe oríṣiríṣi. bẹ́ẹ̀ kò tiẹ̀ wá ní wúùbù rárá. kò ní wúùbù. tábìlì ò o láti bàtà ti fẹ́ ra iṣẹ́ òbí wọn tó tẹ̀ lójú kò tẹ̀ lójú ọjọ́ kan kó lójú ọjọ́ kan kó tiẹ̀ wálẹ̀ àwọn ọ̀pẹ yẹ̀ kì í ṣàgbọ̀ ọ̀tá gbọ́ lélẹ̀ yìí. àsìkò ọlọ́run lójú dá. àsìkò ọlọ́run ó má tọra ẹ ó má tọra ẹ. hello sister mi ẹ mo ti wà ń bẹ̀ mí rí ọ̀ọ́ oh, oh. ok ẹ̀yin ìlú àwọn ọmọ yẹn wá kọ́ ok mi ti rí o inú bẹ̀yẹn náà ni mo wà sọ fún wa rí mi náà mo dé half mo wọ shirt àti pant white kan okay then all right no my expecting. mo tẹ̀ ti débẹ̀ mo ti dọ́dọ̀ wọn. yẹ máa gbẹ̀yìn bàtà. hi mr drew. how are you. fine how you doing. fine. <laughs> what. ṣe <laughs> wa okay. why. Why are you looking like that? Anyways, out of the sister. What's all right, you? yé mi. Ah, ọ̀rẹ́ ṣé wọn náà rí pé àǹtí ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ yìí òun ló ń dalé ẹ̀rú báyìí. Mm, let's go straight to the point àbá ìwọ fúnra ẹ ṣàmù pé ìyàwó mi ní an ovulation now so àti conceive wo difficult kí ló ń sọ̀rọ̀ báyìí. sori ẹ um, as a doctor we can only take care of it is only God that heals. Hmm? jẹ́ ká try àdúrà ká máa gbàdúrà náà àmọ́ ah, anything can happen. ọlọ́run yìí ṣàrògùn lọ́wọ́ everybody wọlé ìyá gbàdúrà ìyá gbàdúrà ẹ ṣe jẹ́ ká kọ́kọ́ lajú wa sílẹ̀ ẹ ká wo what is right to be done heaven helps those who help themselves. look my friend we've had so many difficult complications and God just worked his ways. Hmm? mo you understand. ẹ tẹ̀ra má dura but between you and I nǹkan see ó wà nù mí àti èyí tí sísá mi sọ fún mi òun ni màá ṣe. tèmi mo sọ fún ẹ yẹn àdúrà. ó ti máa ń rìn báyìí mọ́mí kí mi. dúró dọ́là ìgbà olúbẹ̀rù ìgbésí ayé rẹ lè. Ah, èrè tí mo lanú lẹ̀ tí mi ò lè pàdé mo ṣẹ̀ṣẹ̀ rí for the first time ni. akọni. mo lọ síbi fàájì kan ẹ̀wọ̀n àwọn comedians pọ̀ ń bẹ̀ gan-an mo rẹ́rìn-ín rẹ́rìn-ín rẹ́ẹ̀rì ó ti tọ́ ọ fún mi ẹ mo rí i pé ó fẹ́ máa affect mi mo rẹ̀ mọ́ sí i mo mọ́ mo mú wọn ayé o ó bàmú délé délé láyà tàlàáfíà. ṣé ẹ̀rín olúwa mo yóò báyìí ní àbọ̀tì. gbé wọlé kó lọ sùn ẹ ṣá wá lè dàgbé báyìí sí i. èmi àti ẹ á dàgbé ṣáfún amalorẹ́ǹtì èèyàn ta ni má bọ yá gbé wọlé yá gbé wọlé kó lọ sùn. ẹ ṣá wá lè dàgbé ní báyìí. yíyá máa ṣe ṣàmalorẹ́ǹtì èèyàn ni. Okay, now. Ah. Okay. Akọni. Akọni. Jẹ́ gbéjì ẹ̀jẹ̀jà rẹ̀ ṣẹ́bí ló máa sùn sí mọ́jú ni. Kó tẹ̀ má lọ fi fẹnu tèmi gúnlẹ̀ kó má lọ ṣẹ́ mi lé egun bàjẹ́. Wọ́n ẹ ká Mi ò láìkí ẹ̀, Ọlọ́run mi ò láìkí ẹ̀. Ah! ṣe mú mi léṣe ni. ọ̀rọ̀ ṣíṣe léṣe kọ́ lélẹ́yìn. ìwà ìwọlé lọ sí ti nígbà tí ẹyẹ wọn rán. ọ̀làǹlẹ̀ amọ́fẹ́mi àti ẹ̀. ojúmọ́ ayọ̀ amọ́fẹ́mi àti ẹ̀ lọ́la. wọ́n mi lè parọ́ fún ẹ tó bá rí nǹkan tó bá rí nǹkan tí dúró dọ́là tó ń fi ojú ọmọ yẹn rí nínú ilé ẹ ojoojúmọ́ ló kàn fún òkun wọn lọ́rùn kó fi ṣẹ́jú kan báyìí kó fi fọmọ yẹn nísìnyí lórí ọ̀rọ̀ abímọ abímọ. hello sir yeah i'm fine daddy yes sir everything is wow, okay ah dúró àlàáfíà ló máa wá it's fine yes sir. Eh, yes dáàdì kẹ́lẹ́ máa wò ó àwọn náà gbà láti wá kí n lọ Australia ni o. jọ ṣé ọmọ yẹn ṣé òun ló máa manufacture ọmọ ni nígbà tí ṣe kó bí oní baby factory tábà lóní baby factory ṣe ló refuse àti manufacture ọmọ fúnra ẹ̀ the most painful aspect of it kò kọjá ti ìtẹ́ ọgbọ́lá tóun tún jóbìnrin tó yẹ kó mọ bó ti ṣe ń rí ní situation gbà míì tó yẹ kó máa bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ òun fúnra rẹ̀ tún wá wà ní owó bọ̀ lọ́rùn ẹ̀yin àbúrò ẹ̀ lọ bí ẹni tó rí ẹ̀ pè ẹ́ I don't I just don't understand. iye ọkọ mi àlàáfíà lọ́wọ́ àwọn in fact wọ́n wà lọ́dọ̀ wa gan pàápàá ẹ̀ wọ́n ní ká no no no bá wa ṣe ìrìn àlàáfíà lọ́wọ́ ok ok ẹ fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ hold on fún wọn báyìí. ọ̀rọ̀ mọ́ mi ẹ̀ kì í fẹ́ máa tẹ̀ ẹ̀ wo ọmọ kan tó ṣẹlẹ̀ hold on ìyàwó àbúrò ẹ̀ náà ti wà bí hold on kó bá sọ̀rọ̀ gbà ọkùn ló gbẹ tó wà ní us. oh ok hello hello sir ààrẹ ah, sir ẹkújọ mẹ́ta. hello sir. bẹ́ẹ̀ bá rí ní àná aná mi ẹ ká sọ sá ẹ bu ọjọ́ mẹ́ta sá bẹ́ẹ̀ sá ṣáláfíà lẹ́yìn náà wá sá mọ́mi wá kọ́ ẹ ṣe àdúgbò aláfíà nígbà wà sá àlùmí ẹ má bínú pé mi ti wà kí n ní Australia ń bẹ́ẹ̀ yàn mi bá ti wá bá yín sọ nílé àwọn ṣẹbí ti wàhálà tí ó ṣòro pension òṣòro pension àti mò ń bá kiri bẹ́ẹ̀ ni sànkẹ̀ ṣe lọ́kàn dà wá rí borí bọ́ wá ní ká wálé ní ká wá lọ́la àìmọye àwọn tó yẹ wípé wọ́n ti gbẹ̀mí mi gan lórí wàhálà ọ̀hún ẹ ṣe ẹ ṣeun dúpẹ́ àlàáfíà ni ojú ò ní tì í ojú ò ní tì í sá yẹ irú ayọ̀ la máa ń bọ́ síra wa lágbára ọlọ́run nǹkan kù ní jọ ṣe wá ìlú yẹn ò gbé yín mí ẹ máa máa kéré ilẹ̀ o ẹ máa máa kó wá sílé ní lágbára ọlọ́run ibẹ̀ máa gbé yín thank you so much sir Marathon return call My appreciate it sir thank you so much ẹ ṣé sir ẹ àpò kan ní kí wọ́n bá wọn ṣeré náà ni àbí ẹ̀wọ̀n mi lè fi wọ́n sílẹ̀ ẹ ṣé mo àǹtí ṣé ẹ pẹ́ rárá lórí fóònù kẹ́ tó máa bọ̀ náà. mo pè wọn ọ̀bẹ nọ́mbà wọn wà available ni. Ah, nọ́mbà ẹ̀ wà available. okay. pé gbogbo ìlérí òṣì tó bá mi lé kó má lọ jẹ́ pípọ̀ ló ṣe gbé obìnrin wa lẹ́sìn. ayọ̀ ah, rẹ̀ lẹ́nu kí ni mo sọ bẹ́ẹ̀ kó o sí kankan tó máa ṣẹ́ mi kò nínú ẹ̀ nínú lẹ́yìn kì í ṣe nínú lẹ́yìn èmi ni mo sọ bẹ́ẹ̀ fẹ́ wọ́n ní kò sáàyè fóbìnrin méjì nínú ayé ọkọ mi wọ́n ní mi ò ṣọwọ́ lórogún tẹ́lẹ̀ mi. mo ojúmọ́ lè wúra wúre ọbẹ̀ ìjìnà tàdé mi fẹ́ máa bù náà sáàyè o. mo ti fẹ́ máa lọ nù ẹjọ́ tó bá ti dé ẹ bá mi sọ fún wọn pé lọ́ọ̀yà àwọn béèrè wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àjọsọ wa nípa suspension tó fún wọn ní ọ́fíìsì. so you are his lawyer? yeah i'm a lawyer. wọ́n suspend àbí wọ́n sack ẹ̀. oh ah, no no no no no suspension lásán náà fún wọn ma. Eh, ẹ jọ̀ọ́ ma tó bá ti dé ẹnì kan pè mí it's very very important please okay. thank you very much lẹ ẹ um, owó bọ̀ wọ́n suspend ọkọ ẹ ò oh, dẹ̀ jẹ́ kí n gbọ́ kí ló dé ṣé ìrírí aṣọ mi ni. mi ì mọ mo mi ò yẹ kẹ́yìn náà mọ̀ náà ṣáà bó ṣe lọ láàrin mi àtọkọ mi ẹ̀ ṣàlejò wa ẹ mọ̀ náà kò sún anything fún mi. ẹ dúró kí ló ń ṣọmọ yìí tó ń ṣe báyìí so ó fẹsẹ̀ àdúrà nǹkan tó tó báyìí kó dẹ̀ lè ṣe ẹ̀ pẹ̀lú wa ẹ èwo ni inú burúkú oògùn òṣì tó tó tó ń bọ́mọdé ìfà báyìí mummy kí ni solution àbí kí n sáré pé lọ́ọ̀yà wa ni ká lè bá sọ̀rọ̀. ó ṣe o ṣe máa pe lọ́ọ̀yà padà ó lè pe lọ́ọ̀yà padà o wọ́n nílé ni òun àti ń jẹ́kùtì onídòdó ó mọ̀ fún wa fura pé bí àkọ́kọ́ ṣẹlẹ̀ láàrin wa nínú ilé ni. kí la máa wá ṣe mummy. èmi náà mà fi tó bá dé tábà bá sọ̀rọ̀ tábà gbọ́rọ̀ lẹ́nu fúnra rẹ̀ mi ò mọ̀. ẹ ṣé tábà tẹ̀ ẹ̀dẹ̀ mọ́ bí tá a fẹ́ wá sí gan báyìí sí bàbá gbọ́ pé kò ní gbé kọ́ lọ́ọ̀yà ṣe lè hẹ́pù àwọn àtọ́sí sí i o alá àwọn ọmọ bọ̀ tí bá sọ̀rọ̀ fún ẹ máa gbà mí gbọ́ àwọn nílé nira tí jẹ̀kútẹ́ tó ní dòdò. ó ṣe ń ká mi lára ni. ẹ ń bà tó bá dé. kí lẹ̀sùn tó ń ka ẹ̀sí ọlọ́run gangan níbi iṣẹ́ tọrọ fi wà rí bó ti ṣe rí. gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn mí ò kò make sense létí mi mọ́ mi n tí mo kọ́ ṣáà níbẹ̀ ni pé àkóbá ni kó bá. bẹ́ẹ̀ni. ó dáa ojoojúmọ́ ló ń kúrò ní normal time tó o dẹ̀ ní normal time tó ń dé jọ ìdúró ibo gangan ló ń rí lọ ṣé o ti ríṣẹ́ síbòmíì ni. ṣe rí ẹ jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ fọlọ́run n tó dá mi lójú jù láyé ni pé torí mi ò ṣe ẹ̀ṣẹ̀ yẹn mọ́ mi ẹni làwọn aláwọn ká rọ́ọ̀gì lọ́lọ́run máa tẹ́ fún mi àwọn kan á rí mi wọn á kábàámọ̀ pé kí ló dé táwọn lé ọmọkùnrin nítorí ìbanilórúkọ jẹ́ tí mo ń fẹ́ avoid gangan ni mo ṣe involve lawyer because i'm particular about my name Yeah. so tí lawyer bá get to the root of the matter i'm on next thing to do but as far as pé ibi tí mo ń ṣiṣẹ́ nǹkan kan ẹ jẹ́ ká máa dúpẹ́ fọlọ́run i'm telling you but i'm good. kì í ṣe pé o ti rí ibi iṣẹ́ mi. ẹ má wọrí mọ́mí i'm good good ṣe mọ̀ pé ńgbà míì àwọn lè rò pé àwọn ṣe jàǹbá fún yàn kọ́lọ́n tí wàá gbé oore ńlá kó gbé kó yàn mo nígbàgbọ́ pé láìpẹ́ láì jìnà <laughs> àwọn àwọn gan kábàámọ̀ pé àbá máa lé ọmọkùnrin ibi iṣẹ́. ok kí ni way forward báyìí. ẹ ká máa dúró de lọ́ọ̀yà outcome lọ́ọ̀yà ló máa determine ẹ má wọrí i'm fine ṣá ẹ má wọrí ti. mo ń larú nǹkan tó tó báyìí kọjá ìbínú tí ò ní túmọ̀ ọ̀rọ̀ tí ò nídìí ó dẹ̀ bọ́tù lọ gbogbo ẹ̀ ò ṣe àìpẹ̀lẹ́ nìkankan. ẹ má wọrí ẹ lọ sùn tí but i'm fine èmi ṣáà rè kò sáà sí nǹkan tó ṣe mí i'm fine ẹ má wọrí. ọ̀rẹ́ ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí ó wà very very complicated but the only thing tí mo kàn máa sọ fún ẹ ni pé fa ìyàwó ẹ mọ́ra àìbímọ kò ń ṣàrùn bóyá tó bá fọ́ máa ra bóyá everything máa wà okay. Hmm? kò tí ẹ sí wàhálà sista mi ti bá mi gẹ́tù obìnrin mi. sista ẹ bẹ gẹ́tù ìyàwó mi kí ló ṣe ìyàwó tó wà nílé ṣòrí ara nǹkan tí mò ń sọ fún ẹ rè tí ìdí bá bàjẹ́ tó nídìí ló ń dà ó ní gbogbo eléyìí náà fáwọn lọ́kàn balẹ̀ máa yìí. tèmi nǹkan tèmi kàn máa sọ fún ẹ ni pé fa ìyàwó ẹ mọ́ra that's all i have to say to you. ọkàn mi balẹ̀ wọlé bọ́lẹ̀ ń tẹ̀ tí bá débẹ̀ máa pẹ́. take care now. báàdì ta ló ń pè. Ah, ah. ọmọ kan báyìí ni jàre àwọn ọmọ yẹn náà ni lọ́kọ́ block ní seven o'clock ni. ṣé ṣàdé. ṣàdé báwo èmi èmi ti us brt nígbà tó ń prove how to get èmi ti us brt mi ò ọyọ kùmọ̀ kí mi ò ráyè ah, mi ò ráyè rárá àtọ́. ó ń prove how to get Oh, fún wọ kò ṣe fún èmi because ah, fún èmi eh. ó wà very easy láti gbá iṣan mọ́ bọ̀ fún ìwọ ó wà very àdá fún wọ. ìrọ́ ni jáde pàdé mi kí ni. Oh. ṣé ìtọ́kọ fún yẹn wo mama tó rí yẹn orí ó ni o kò fún ìwọ ó kù wá to get but if fún be ó easy ó mọ ní fine boy level náà ṣé òye ọ̀nì màá tó máa ṣẹlẹ̀ fún mi like few minutes ó máa tó wá. ní tòótọ́. ó máa tó wá just few. ó máa wọ̀ yẹn zip. ìbájọ́ wa ń bí ni abá wa ń bí na problem ah, ah, ṣáde. ó máa tó wá máìka sọ̀rọ̀ ọjọ́ máa tó wá. Yóò lọ bẹ́ẹ̀ náà. Mi ì fẹ́ pẹ́ńtà ni kan pé kí n kàn ṣe ìlú kan iná ẹ máa lọ Hi guys. What's up? Àti kò bá sílẹ̀ fà ti ń mama. What's up? Ṣé o see my grandma? Sexy, beautiful. Ọ̀ hmm? oh, <laughs> ilé àwọn ọmọ yẹn nìyẹn olóṣó ni. Ọ̀ oh, hmm. even gan bẹ́ẹ̀ ṣe wà ìtẹ́ bá nídìí kan bíi bàbá yín pè wọlé ní sinmi àkọ́mọ́ àlè ó máa wọlé. Ọ̀. Oh lè àwọn ilé ètò kéré lè ná olóṣò ni olóṣò ni. stop jọ jẹ kó fún mi ní ìkọlà ọ̀rẹ́. wípà. fún mi fún mi wà sexy mama. aláwàdà jẹ́ kó fún mi ní ìkọlà ẹ̀gbẹ́ <laughs> pariwo. Um, bọ̀ ni bàbá money. olúwa ti bẹ tẹ́mẹ̀bẹ̀ láàyè nínú ilé yìí ó máa bí sùn máa bí wálẹ̀ bí ò ti ṣe tí ìbímọ yẹn owó pọ̀ bí ayọ̀ ó bí dùnú ó bí ìfọ̀kànbalẹ̀ ó dẹ̀ bí àlàáfíà jọ kí ni kí ló tún kù tí mo tún wá kí ni ìṣòro ẹ̀gàn lọ́tẹ́wọ́gbọ̀lá máa mi gbogbo nǹkan tẹ̀sán pátápátá ni mo gbọ́ tó dẹ̀ yé mi ẹjọ́ ìdùnnú ayọ̀ àlàáfíà tẹ dárúkọ ń sìn ẹjọ́ ẹ bá mi pè wọ́n jáde kán lọ́ọ́ bá mi ra nǹkan wá ń ta. ọ wọn kàn lọ náà wọn máa tó dé. nígbà wo lójú ẹ̀mí àwọn máa tó dé. ọmọ tó jókòó yìí ọmọ alárùbá kan tó jókòó yìí ẹ wo màámi ẹ má ṣèbí gbọ́ rárá o ṣe rí òun tó dúró yìí mi ò ní kó dìde mo ní kó sùn ni àmọ́ tó bá kọ̀ tó sọ pé ẹ ẹ o ohun rẹ̀ dì àti sùn ẹ kó dìde kó dìde lórí àga yẹn torí pé ẹ torí àga yẹn bí dúró fún ẹ torí ẹ bí o. táwọn ìjọ jẹ́ kí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ma tí wò bá kí n ṣe ìkà ṣe bóbìnrin yẹn. obìnrin mi. tó bó ṣe wàlé ọmọ ọlọ́mọ láyà yìí ta ló wàlé wọ ọlọ́run nílé ọkọ ẹ̀ bẹ́ẹ̀ ta ló fara ní ẹ níbùdó. ẹ wọ máa mi obìnrin mi o bẹ́ẹ̀ ni mo dẹ̀ pé lọ́lá bẹ́ẹ̀ ni torí mo bímọ mo bá kùnrin mo bá bìnrin tó mi ò rí ẹbí kankan tó lè ní lára. so mi mo ṣe ẹni. Ah, bẹ́ẹ̀ni mi eh, mo ṣe tẹni tọgbọlá mi mo ṣe ẹni ó dá wáyé ẹ lẹ́nu ṣé o wá rí eléyìí kò níbi kankan tó lọ wò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ibì kankan tó ń lọ kò sí pàǹtí tó mú wá sílẹ̀ tó bá yẹ wàá mú nǹkan ẹ̀wà wábi tó máa sọ́nù sí. alẹ́ pé pàǹtí. kí ni ìní. ṣẹ́ni ọmọ tẹ̀mí mú wa yìí ọmọ gidi ni ẹlẹ́sẹ̀ oṣù mo ló máa dúró ní màámi. irọ́ ló pa torí wọn kọ́ ló bá mi bí ọmọ mi. Ah, ah, ah, ṣé o ti bá kéde burúkú. mo wà lóyún dúró mo sọ̀rọ̀ bó lè kí o. níbo ló fi bọ̀ wá wọ́n ṣọ́ra ẹni tó kún ẹ yìí kò rí ọmọ kan o. màámi ọmọ gidi rèé ọmọ alálùbáríkà ni ọmọ pọ̀ lára ẹ̀ bó ṣe wà ẹ̀ wá yípo jọ́kọ́ rí ẹ dáadáa ọmọ nàmọ pa ọmọ jọmọ lọ ṣé tí mo ṣe wà yìí mo wá láti wá bí ọkùnrin àbí ró àbí ọkùnrin àbí yé àfún yín ẹ lè regret rárá mà àwọn ọmọ lèmi náà. kò dẹ̀ ní dáfẹ́nu tó fi sọ̀rọ̀ yẹn ah. ayé ẹni tó fi sọ wípé owó abọ́kùnrin wájú kó má ní kó lè. àwọn ẹni ah! ẹ bá ṣépè fún ọlọ́wọ́ ẹ bá ṣépè fún. ọ̀rẹ́ bá tòsí ni tọ́wọ́ bẹ́ẹ̀ bá fọ̀nà mi ọgbẹ́ni ò ti débi tó máa jókòó ò débi tó máa jókòó èmi ni mo bí ọmọ mi kì í ṣe tán bá wọn mi mo ní mo bẹ̀ fẹ́ àwọn méjì bàtúndà bàjẹ́ ọmọ níbi tẹ̀gbà wọlé ṣé mo mọ ó yá yá má jẹ́ kó pẹ́ o ṣùgbọ́n mo ní kó má jẹ́ kó pẹ́ kó jáde bẹ́ẹ̀ ni kó jáde ok mo gbà sí lẹ́nu tẹ bá ní pé kó ń jáde èmi wá sọ fún mi pé sẹ́ni kìíní àgọ́ tẹ gbé dúró yìí sẹ́ni kìíní àgọ́ tó dúró yìí òun náà ní tó ń lé àgbo yìí òun náà má jáde ni tẹ́wọ́ ẹ̀rọ ló pa ó má jáde ni tẹ́wọ́ ẹ̀rọ ló pa ẹ̀wọ̀n má mi mo ti ṣe sùúrù fún yín láti jọ yìí àkíyèdè ẹ̀wọ̀n ìjàkúrò ṣé kò tó láti bímọ ni kò tó tà fún ọmọ ọmọ ṣẹ́yìn ṣé òun ló ṣọ́ ló ṣọ́ mọ́ ni ṣé òun lọ́ọ́ that's okay dani okay yẹn dani okay òun ni. Ah! Ah! mami mami mami mami. kàn ní kí wọ́n wò yín náà ni mo dẹ̀ sí bá yín ra àwọn nǹkan tẹ̀ máa láìpẹ́ wọn mà mo láti gba ìmọ̀ ìrìn yín mú yín ẹ máa láìpẹ́ wọn mà o. Eh, eh, ṣé sùúrù o dùn ṣé wọ́n sọ fẹ́ pé ìyá ọkọ provision ni mi ni kí ni wàhálà ẹ̀ náà kí lorúkọ ẹ Fọláṣadé ni mà Fọláṣadé ṣé ṣe ló ṣá igi mọ́ etí ni àbí etí inú ẹ̀ fọ òtún fi tòde gbọ́ràn mo sọ fún ẹ pé ọmọ mi ò ṣe olórogún ó lọ́mọ mi ti níyàwó tiẹ̀ ó ní kó má dà láàmú ó lọ́mọ mi ò fẹ́yàwó méjì ó dẹ̀bọ́ síta kó wọkọ̀ tiẹ̀. ẹ rọmọ mi ẹ̀yin ẹ̀gbọ́n náà lè máa ń pa lóore pé nǹkan èèyàn kì í di méjì kínú bí yàn eh, with the situation of things pẹ̀lú ọmọ yín àìrọ́mọbí and all that mo bóyá máa accept ni mà ẹ mú mi jọ mo ṣe wà bẹ́ẹ̀ ṣe rí mi ọmọ pọ̀ lára mi as atọkùnrin o àtobìnrin o gbogbo ẹ ló wà lára mi fún ẹ lè regret kí lorúkọ ẹ Fọláṣadé ni Fọláṣadé Ma, ìyá ẹ kọ wà wà ojú mi dáadáa Ṣadé Ṣadé o má ṣé o fẹ́ kíyà ẹ fojú sunkún ẹ. Ah, rárá ma. tí adùn bá wà nínú ilé yín tẹ́lẹ̀ nínú ẹbí ẹ o ò dẹ̀ fẹ́ kí adùn yẹn o ò fẹ́ kó di ìbànújẹ́ get out of this house. I said get out of this house! Come here. Ọ̀ṣùgbọ́n kò ní dáa fáwọn tó ní ẹ. Ah! Ẹ dúró, kí ló lé kí ni gbogbo wàhálà iná? Kí ló máa ń ṣe àwọn obìnrin náà? Amarílẹ̀ tó ń dùn báyìí, ẹ àfi ká ẹ̀yin single and searching ẹ̀ẹ́dẹ̀ jáde ẹ̀ẹ́dẹ̀ wá tí ń síbò mi ẹ̀ wá tí ń síbò mi náà was to destroy the happiness in other people's homes? Abba! Sorry for keeping you waiting. Babes, Who máa ń yà mí lẹ́nu. Kí ló yà ẹ́ lẹ́nu bẹ́ẹ̀? Ah, bó ṣe sáré approve quotation wa tó dẹ̀ sọ okay fine, àwọn ọmọ gbéṣẹ́ fún wa. Dàbí nǹkan máa ń gbàgbé pàwọ́ àná. Àwa báwo? Ah, ah woman yẹn o mi very very very well big time o mọ nǹkan tí dáàdì mi ti ṣe fún ni gbogbo nǹkan tó ń rí yẹn kò ṣẹyìn dáàdì mi o. Oh, yeah yeah so ó more ni now so in fact láì kọkàn tó ṣàn kó wà nígbà kan fẹ́ lo eh, agbára amọ̀kọ̀ kó jẹ́ ká go through the right channel ká kọ quotation kò gbọ́dọ̀ sọ pé òun ò rí wa ah, ah. tí wọ́n lọ jẹ ara yín o. so all thanks to you there ọlá eh, ẹnu mo jẹ ọlá ẹnu mo fi ń mí. don't <laughs> mention me i love you baby. <laughs> That's Listen, ah, I'm so excited. You know me, you know me, you know me, you know me, you know me, you know me. Oshito? Yeah, Mr. Remy. Who directed what is that? Uh, okay, that's good. the Mawaje. Ah, ah. Ibo ló ń lọ, ibo ló mo ni mo dẹ̀ fẹ́ ká làmì iṣẹ́. aláwọ̀ lẹ́la. mo pé èmi ni mo lọ drop ẹ̀ ń mi jẹ́ kó gbé mọ́tò ẹ̀. <laughs> that's very nice of you. mo dẹ̀ fẹ́ ká làmì iṣẹ́. o bẹ̀tà o ṣe jẹ́ kí n mú báàgì àti all right. Then. Ah, oh my God. Oh, oh, oh kọ́ra mi ni pé àbúrò mi làbí báyìí ha orí ẹ̀ kọjá ní very handsome boy màámi ẹ̀rọ mọ̀ mi mo rí dídí mo rí káwọ́ mo rí ah, ṣọ́kọ ẹ̀dẹ̀ ti balẹ̀ ń sìn. ọkọ mi béèrè lọ́wọ́ wọn. Ah, ah, ṣé inú ẹ ti dùn sìn. ẹ ṣe gan jàre thank you so much. Yeah, my I, no, I still want to contact you congratulate you for the arrival of the baby <laughs> and for returning back to the office. Oh, mi ò fẹ́ sọ fún yín inú lélẹ̀ kan so we need tẹ́ bá ti ń sìn mí well mi ní parọ́ fún yẹn i i don't think i want to get back to that office. why. mo kàn fi pé báwọn ṣe ká ẹni tí wọn lọ́n tẹ́ rock fún straight honestly nǹkan tó ń sọ fún mi at the end of the month mo ń make it within one week nísìn so sọ fún mi kí ni mo wá fẹ́ padà lọ síbẹ̀ I mean, you have done a very good job at least. Thank Oshaki Tinyo, other Niki Mapadabo. But that's fine. Mm. Please. Wagbo with you, we do with you love. Anyway, congrats once again. Thank you very much, Oshi. Right, yeah. well, I appreciate it. No problem. Come back with family, no right? Problem. Take care of yourself. Thank you so much. Yeah. Ah, ah, ah, ṣé ti ọmọ yìí náà lẹ́yìn wá àbúrò mo wà ń jẹ o ó ṣe mí pé kí n máa gbé lọ lé ni. akúkú máa gbé lọ lé ìwọ náà lè lè. tẹ bá yọ̀ǹda ẹ̀ fún mi máa gbé lọ lé ni mo ṣe. ṣé kí ìyá ọkọ ẹ máa gbé lọ lé. irọ́ o mi ni mo nìkan mi. ẹ ọ yé mi mi ti ṣe mi rò ó yé mi ó ń gùn ni bó ṣe máa ń gùn ìrọ̀ ah, ah. ah, àǹtí àǹtí kí ló ṣẹlẹ̀ hmm. kí ni hmm, hmm. ó yẹ ibi tó lọ it is well owó bọ̀ màmí eh? àbúrò mi ìfẹ́ kẹ́ máa wò mí bí èèyàn burúkú mi ò ṣèyàn burúkú tíyín náà ni mò ń ṣe mi ò kórìíra anybody o gbogbo yín pátá ni mo nífẹ̀ẹ́ àgàgà ìwọ ìyàwó mi àmọ́ tó bá jẹ́wọ́ náà ni owó pọ̀ wá ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ ta mi ni kó yẹ káàbùrò mi ti bímọ nítorí àwọn ọmọ mi máa ń béèrè pé mami where is uncle duro's daughter where is uncle duro's son mo máa ń post wọn post wọn post wọn títí ni àmọ́ báyìí inú mi ti dùn bí pé kí n máa gbé lọ nígbà kan máa bá ṣeré. ìwà ẹ lóòótọ́ gbogbo gbà ẹ lọ ìjà ìfẹ́ lóòjà ó kàn jẹ́ wípé ọ̀nà tó gbégbà hmm. ṣùgbọ́n tí wàhálà bá pọ̀ jù fún bìrì I'm telling you inú gan tí ìrònú bá ti pọ̀ jù tí inú bá ń gbóná oyún gan ò kí ń dúró mo lè mi ṣe sọ fẹ́gbà pé kó má wà lè lọ́rùn kémi náà wá support ẹ kémi má jẹ́ ìyàwó kan gidi ọmọdé ìyá àti mọ irú ayọ̀ tó wá kàn wá yọ sí ibòmíì ló máa lọ já sí. àlejò rí bákan náà àbí ìyàwó mi ò parọ́ ẹ parọ́. ẹ tẹ́mi ò bá ṣe gbogbo nǹkan tí mo ṣe ń gbà yẹn òun kò ní lè challenge Ọlọ́run mo lé lérè ni. àwọn ní gómìnà support àǹtí rárá. àbí o wọ́n ti ṣe ẹ̀gbọ́n ẹ̀jọ̀ máa mọ̀ ní kí ló sọ́ọ̀sì. ẹ jẹ́ ká lọ jẹun. ẹ o bẹ ta. wọ́n ti ṣe ẹ̀gbọ́n ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ń padà bọ̀ wá pọ́n bọ́rọ̀ bá gbé ní títí agbéni jù sílẹ̀ bó pẹ́ bóyá ẹ̀dá ló ń gbàgbé ọlọ́run ò gbàgbé ẹnìkankan ọmọ lèrè ayé kò sóhun tó dàbí ọmọ.